Ọ̀gbẹ́ni Rotimi ìlúmọ̀ọ́ká Rotimi Salami ẹ kú dédé àsìkò yìí sà. dáadáa ni mo wà ẹ̀yin kọ́. dáadáa làwọn náà wà mo tún dáhùn fara lé pé dáadáa ni wọ́n wà ókè mi coils jọ̀nà òun ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ mo mọ̀ pé ẹ jókòó sí ilé àwọn nǹkan wọn lẹ rí àwọn nǹkan wọn ló jẹ́ kí inú yín dùn ló jẹ́ nǹkan òwúrí fi ń sà mo realize pé ìtàn ìgbésí ayé Màkọ́yọ̀ ó ní pé ibi tóun ti ń bọ̀ kò sẹ́nibọ̀dì tó ẹ bá gbọ̀n gbọ́ wípé ìjọ kan òun máa débi tóun délé ni nítorí pé mi ò mọ̀ pé mo lè débi tí mo wà ní èní ibi tí mo dẹ̀ wà lẹ́nìí kò ń ṣe mi ò lè fi ìyẹn mi ò lè fi ọpẹ́ yẹn fúnra mi ọlọ́run ni màá fi fún torí pé òun ló ń fi fún ni òun náà dẹ̀ ló ń gbà bọ̀ kò ní gbà lọ gbogbo ẹ̀dá tó bá ti fún tó yẹ pé ó gbà ó fún ní ọ̀nà tó tọ́ ọlọ́run ò ní gbà lọ́wọ́ wọn kí ọlọ́run má kọ̀dí àìmọ̀ ṣe sí gbogbo wa. So please, ladies and gentlemen, all the way is my nephew, so my brother is at the swap. My sister's last song. After, for, where is sister already? They are very fine girls. Stand up, better know that I have five sisters, but if I send you. Where is the camera, camera? Where are they? Camera puts for their face. Who carry life? Show light. When I show the thing what we get for our family. Anybody want to do guy for me, put the fire there. See the improvements that we have in our family. When I come for that money, people they prefer yes, since you not spray, and now you want spray is why you have not made it. Now, it if you not go village last year? That's what you're doing. Advice to anybody who want to fight in life Lagos now is to run home while you still have all your body parts intact. Because fight with life Lagos, eh, oh. not be spot on, not is the sentence. Hey. What a sad story. Anyways, thank you so much for that interview. one way ticket. I ain't coming back. It's goodbye, friends, and goodbye, folks. I'm heading for the city, and that's my home. no money, just hopes and dreams. I'm gonna find my destiny. I had about life, life in the city. Said that's where all dreams come true. I'm gonna work hard. putting up putting up this. Please put your hands together for McCoy. It's not easy. 18 years in the industry, he just started achieving. Let's encourage him. Nobody in the catchment, come on, come on. Anytime you wake up is your morning. Hallelujah, somebody. Do you know that this, there's this one that is very for everybody? Bugai, no sleep, no sleep, wake up. That song they use it for New Year Festival. ị na-awụ Orumba gọọmenti eri Anambra steeti ekwuru ọbịa side that song innocent song no sleep no sleep wake up collect your money daddy babe wake up collect your money I say Liza, collect your money hmm, mba get up collect your money. Badi bugae, bugae, bugae. One bugari na-eme mma e, bugae na-agwọ ọrịa. Onye bugari na-asa ekpere. Onye nwe buga. See, Yoruba ladies, if you break up with Yoruba girl, the way she will cry is different. If you date Yoruba girl for two years, she never speak one English, na only Yoruba. The day you break up, she go speak Queen's English. Bayo, o mi tún sọ fún mi pé o break up pẹ̀lú mi wípé ìwọ́n dey break heart mi heart tí mo ń tọ́jú nínú chest mi ó lè wò jáde ó lè wá mọ́lẹ̀ ó lè break it into pieces tí ní gbogbo lẹ́yìn náà báyọ̀ mi ò lè dé fún ẹ. ọlọ́run má jẹ́ kéèké ọlọ́run má jẹ́ kéèké ọlọ́run má jẹ́ kéèké àsàràfúrò láì àsàràfúrò. wọ́n pàdé lẹ́yìn o. Hello, lo gbogbo ẹ̀yin tẹ́ ẹ kó mi jẹ ibikíbi tẹ́ tẹ́ wà èmi náà mo mo ń kó yín jẹ àwa wà ọ̀tá ló jọ gbé e fún. àwa wà ọ̀tá ló jọ àti gbé e fún ọwọ́ ti gbà. just too funny mekoyos. the night when you break us go dey club atamele ti dé ìwé yà àlàyé. ẹ mọ bọ̀bọ́ yẹn mọ̀ mẹ́kọ́yọ̀ kò kò kò ń give up rárá ẹni tó yẹ pé ó máa ń sábà give up ó máa ń keep coming ní ọmọ tó máa ń keep coming ní tẹ́bá tẹ́bá yẹ ti rí ẹni tó máa ń keep coming ó yẹ kí gbogbo everybody kàn kàn dáwọ́ jọ kàn encourage ẹ̀ so support làwọn ṣe báyìí. mainland ni wọ́n ti ṣe first kìíní tọ́ dẹ̀ máa ṣe lélẹ̀ ẹ wọ everywhere ẹ bá mi gist àwọn alẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ń bí ilé. everywhere kún ó kún kò sọ́nà outside traffic ti ti ó ti da gbogbo everywhere rú gbogbo inside ó ti kún bí omi èèyàn wà bí omi ni. the names wey oyibo go dey give dog my sister tobi dog wey hungry susan peterson dog igbo man make you see buy dog e go name am stupid name with verse odogwu mekoya. no matter where tó o bá ti wà tí o bá wo Orísun wọn mọ nǹkan tó ń wò o torí àwọn afọ́jú wọ́n ń wo Orísun wo that's all I can say to you n ò lè sọ anything more. Yorùbá pipo mo lè jí láyé wà ìpátí ti ba ti ń jẹ́ anywhere they see am Yorùbá pipo àgbẹ̀ ẹ̀ lọ́sìn náà àṣẹ ló ti lè lò á nà ọ̀kọ́ ọ̀rẹ́ wọn tó gbé ṣe àlẹ́ náà ni a máa ṣe bí gan ẹ̀yin tèmi báwo ni o síbẹ̀ ẹ̀lẹ́lẹ́lẹ́lẹ́ rédíò lè náà sí i sotiri mọ Àyìndé Adéwì wá sí i wò onídòwò onídọ̀là onídòwò onídọ̀là onídọ̀là wọ́n ṣe káàrin bá wọ ẹ ẹ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ a sọ ní pati ti pati wọn jẹ́. See student the second day their mouth goes swear ask them wetin your position be later one guy come press my car with point through." give me beat na him my mouth swear outside my second day say i head goes swear wetin he say wa nai one guy i come press my chain and one guy wey bite him alone no mama we go fight the second day we will still be normal the only thing wey go change our body na our voice this one you hear. ẹ pẹ̀lẹ́ ẹ ṣe àná. People's Journal òun ni ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ kí lẹ rí sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báwo lẹ ṣe rí gbogbo ayẹyẹ à ń dẹ́rìn pààyàn yìí sí lálẹ́. Ah, ó dùn gan ká má kúrò ká má jalè ó dùn gan ó ó múni lára yá ṣe mọ àgbẹ̀gbẹ̀ ní gbogbo tó ń ṣẹlẹ̀ nílùú ayò agbọ́dọ̀ rẹ rìn agbọ́dọ̀ rẹ rìn <laughs> ah, èyí táwa wà lálẹ́ yìí àfagídí rẹ rìn yẹn àárín gangan nítorí pé gbogbo àwọn tó tó ṣeré lálẹ́ yìí gbogbo ọlọ́ṣẹ̀kọ́ tó múnú wa dùn program tó dùn ni kí má purọ́ mi kì í dúró síta pẹ́ dìwò yìí ṣùgbọ́n mo dúró mo wo gbogbo ẹ̀ tán because mi fẹ́ lọ kí mi sì kankan ó dùn ó dùn. ṣàdúrà fún mẹ́kọ́yọ̀. ẹ̀ àdúrà fún mẹ́kọ́yọ̀ ni pé òkè òkè ló máa máa lọ. I go there see wedding now call eh order photograph excellency order photograph please now ask the guru where the photographer say he come after ten minutes answer me where the photographer say he come I don't see person as a photographer. I don't see person dey waka come under flower. I first see camera. I come tell the groom say see camera and say the person let me come. I don't see. What are you supposed to do? Then I did ask him. Who are once now? I say see bride and the groom. Then I say, no dey pose. Me and Snake got the position. I saw your snap when my guy 42 bishops only here. What time I said, from the night God showed me, I better look at what I try. I said, now only here, oh, when I asked him, is he here, you don't know.